فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ربنا صل وسلم وبارك على عبدك ورسولك محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فيا أيها المؤمنون عباد الله أوصيكم ونفسي بتقوى الله جل وعلا يقول الله تبارك وتعالى في محكم التنزيل ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا adúpẹ́ fọlọ́n atọ́rọ̀ kí ọlọ́run ìgé ọlọ́run kọlọ́ lè bá nàbí wa Muhammad ara rí àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọlọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ ẹ̀san wọ́n wá ń jẹ́rìí lórí mímbàrí òdodo tí mo wà yí pé kò sẹ́nìkan tá a fún lẹ́sìn tọ́jọba aláàlọ́ gẹ́gẹ́ bí mo ti ń jẹ́rìí pa nàbí wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ẹrú ọba náà ni òjíṣẹ́ ẹ̀ ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá nàbí àtàrà alẹ́ ẹ̀ kó bá wọn sàhábà rẹ̀ kó lọ bẹ́ẹ̀ dọjọ́ ẹ̀san gbogbo ẹ̀yin mùmínì tí a wà ní mọ́sálásí lásìkò yìí àkọ́kọ́ ọ̀rọ̀ tí bá ẹ̀yin tẹ́ ń gbomi sọ tèmi náà bara mi sọ ni pé ẹ̀já bẹ̀rù ọlọ́run ẹ̀já bẹ̀rù ọlọ́run ẹ̀já bẹ̀rù ọlọ́run kí ni ń jẹ́ bẹ̀rù ọlọ́run gbogbo wa tá a hù pátá tá a fi ní rí jìyà ọlọ́run ká sá fún wa ní ń jẹ́ bẹ̀rù ọlọ́run gbogbo wa tá a hù pátá tá a fi wọ àlìjánná ọlọ́run kálọ̀ hùwà yẹn ní ń jẹ́bẹ̀rù ọlọ́run ìdí ń jẹ́bẹ̀rù ọlọ́run ọba ni pé fi'lul ma'murat àwọn tí wọ́n pa wá láṣẹ ká ṣe wa tarikul munkarati wal manhiyat gbogbo ntí ọ̀dà àti tí kọ̀ fún wa ká mọ̀ débẹ̀ ibadallah ọlọ́ni wa man yattaqillaha ẹni bá bẹ̀rù wọn ọlọ́run yaj'al lahu min amrihi yusra ìrọ̀rùn. òun jò dénú ọrọ rẹ ẹni bá bẹ̀rù ọlọ́run ọlọ́run ọ má wá fún un níbi gbogbo wàhálà tí ń bá ń wà wọ́n yẹri zukuhu mini haythu la ibi tí ọ sí ọlọ́run ti máa wá bá a ìbádàlá ọlọ́run ara àìníbẹ̀rù di tí gbogbo àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí í ṣe káàkiri ara yìí níbẹ̀rù ọlọ́run táwọn èèyàn níbẹ̀rù ọlọ́run wọ́n wá mú kan nínú iṣẹ́ bú èyí tó bí ọlọ́run ọba nínú wọ́n wá sọ di iṣẹ́ fàájì láwùjọ kálukú ọmọ wa ṣe kọ́dà ń àwọn tá a pè láàfáà náà ti ń ṣerú ẹ̀ àìbẹ̀rù ọlọ́run ló bí o. Ibadallah gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi lọ́tún lọ́sì bẹ́ẹ̀ bá rántí ìsẹ̀mí tànàbì ṣe ní Maka ọdún mẹ́tàlá ló fi sẹ̀mí ní Maka tí wọ́n sì ti gbé dìde pé máa lọ jíṣẹ́ iṣẹ́ wo lórí ṣe yọrí Maka yẹn ọ̀yẹ́jú kalimatu shahada ní Maka lẹ́yìn yẹn ìrun ló kún iṣẹ́ tó wá lágbára tó ṣe ní mẹ́kà òun ni wàá rí ìwà dáadáa ìwà rí débi pé ìjọ tí Abu Sufyan tí wọ́n lọ lè bá ọba Hirqal pé kó wá ràn wọ́n lọ́wọ́ láti lè hàn ànábì lè mọ̀ ọba Hirqal ní sebe yi ẹ̀yin mọ̀lẹ́bí ẹ bí ẹ lè wáyé wọn níbẹ̀ ni àwọn ni oníṣẹfọwọ lé ẹrù yẹ fún mi kí n gbọ́ Abu Sufyan bọ́ síwájú. ọwọ́ ní tó nípọ́ bẹ̀rẹ̀ kíní tí ń jà sí o èèyàn dáadáa ni ọmọlúwàbí ni ìsànú ẹni tára ń bá ní ìfamára ń tọ ẹbí ń pèsè náà dáa ń pọ́ tí ò dáa tọ́wọ́ ẹgbẹ́ ti wà ní o a èèyàn ni ṣùgbọ́n kí ni ó ṣàtúnyẹ àmọ́ sèmọ́ náà ni ẹsẹ̀ kan náà ni sọ fún wa pé ṣe é rí pẹ̀lú ìròyìn tẹ́ rẹ̀ yìí o. ọlọ́run lọ́rọ̀ ń ṣe ìbádàlá àwọn àfa wa kún eré social media lẹ́nìí tẹ́ ẹ máa wò pé sáà fáàsì lélẹ́yìí nígbà tá a bá ara àwọn àfa tí wọ́n tún nǹkan ṣe tí wọ́n ń ṣe bí wọ́n ti ń ṣe yìí kí lè fẹ́ káwọn tí wọ́n tún ṣe ó ṣe ìbádàlá tọ́pìkì tí mo fẹ́ ràn yìí kò ní kú púpọ̀ ṣùgbọ́n àsìgbọ́yé wà fáwọn èèyàn lórí ẹ̀ kini ni tọ́pìkì náà tó ṣe pé ara wà dáadáa tá a gbọ́ tí mùsùlùmí ọ̀gbọ́ ìwà tó burú jáì tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe nìwáyé àmọ́ tá à ń bá ń sọ àwọn èèyàn pámánẹ́ǹtì ìwà yẹn lórí àwọn student tá a bá dákọ̀ wáyé nísìnyí kálukú bìlífù pé àwọn student láàrin ara wọn ni wọ́n ń hùwà yẹn rárá o ìwà yẹn kárí ni o ó sì kákó ni o kí ni ìwà náà àtẹnumùrù kí la ń pè ní tanamur òun ni wọ́n ń pè ní bullying àwọn alákọ̀wé ń pè ní bullying kí ni ń jẹ́ bullying eréṣiríṣi ọ̀nà ní gbà wá wọn a máa ṣe bullying fẹ́lòmíì tó ẹgbẹ́ kò ní lè kọjá ládùúgbò tó wọ́n sọ fún pé gbàbí má tó bá tún gbàbí àṣọ eré ẹ̀ kalẹ̀ wọ́n ṣe bullying fẹ́lòmíì pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọ́n ba tiẹ̀ jẹ́ láwùjọ torí kí esó kùrọ̀ wọ́n pè é lókùrọ̀ wọ́n sì bọ́ lẹ́sẹ̀ ní sísọ mídíà wọ́n ń kókòrò ni wọ́n sì ń sọ̀rọ̀ tẹ́sí parọ́ mọ́ tó wọn yóò wá dẹni tí ọmọ wo rẹ̀ àti jáde sáwùjọ wá sí kínní yóò ní lára wọ́n búlì ẹ̀ náà ní wọ́n búlì ẹ̀ ní gbogbo ń tá a ṣe fún yàn ara ẹ̀ la sí ni ó ẹ̀ la ni a lé àwọn èèyàn sá fún ni a pè lóko tí ọ̀jẹ́ ni tó lè jẹ́ sùn tá a fẹ́ nìyẹn gbogbo ẹ̀ ní jẹ́ ẹ̀sìn méjì ọba yẹn lójijì búlì ti bẹ̀rẹ̀ njọ́tọ́ mi yẹn ti bẹ̀rẹ̀ lílẹ̀ ni kẹmọ búlì èèyàn ó ti bẹ̀rẹ̀ níjọ́tọ́ mi yẹn ti bẹ̀ lórí àkọ́kọ́ ẹni ọkọ́ ṣe búlì láyé kọ́bílà ni kọ́bílì yẹn ń pè kábílà ọ̀nà olóògbàṣẹ́ búlì njọ́ náà ẹ lọ wọnú alukur'an tọ́lọ̀ ń sọ pé wátìlú àléhìm nábà ìbùnẹ́yì adama idh قربا qurbanan فتقبل من أحدهما walam yutaqabbal من الآخر قال qala la'aqtulannaka wọ́n ń jà ẹ̀gbọ́n àtàbúrò lérí pé lágbájá ní ọ̀fẹ́ làkàsìgbè ní ọ̀fẹ́ ọlọ́run wá ní káwọn méjèèjì ó mú jẹ wọ́n bá mú jẹ èyí tó jẹ́ adarán mẹ́ran wá èyí tó jẹ́ adako kókó òkókó kalẹ̀ fàtúkù bílà mí ní àdéhìmá ọlọ́run tẹ́wọ́ gbà kan nínú tàwọn méjèèjì wọ́n gba ti abílà wọ́n gba ti kọ́bílà kí ni kọ́bílà ni pé wọ́n gba sàárà ti abílà báyìí ó búlẹ̀ ẹ̀ náà ni ó ní láàkìtù lánàá kà máa pa ẹ́ ṣé búlẹ̀ fọ́n ẹni ọkọ ṣe bólè lérí ilẹ̀ nù kábílà ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń búlé àwọn èèyàn ọmọ ẹ̀yìn kábílà ni yóò ọmọ ẹ̀yìn kábílà ni yóò gbólóhùn bá búlé èèyàn kábílà lọ́kọ̀ sọ onílà àtúlánìkà màá rí i pé mo pa ẹ́ màá rí i pé mo pa ẹ́ bólè ti bẹ ti pẹ́ o kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sẹ́rẹ́tì ìtí wọ́n ṣe fún Yusuf yẹn náà tí wọ́n gbé kó létí lọ sọ sí kànga wọ́n búlì ẹni o àwọn ọmọ ìyá rẹ̀ ọbàkan rẹ̀ wọ́n búlì ẹ̀ bó wọ́n ṣe ṣe búlì fún ẹ lọ́wọ́ náà alukur'an ọba mi ń sọ pé ìdíkọ́ọ̀lù la Yusuf àwọn àhúhù àhábù ilà àbínà minna wọ́n ní Yusuf àtọmọ ìyá rẹ̀ bàbá wa fẹ́ràn àwọn méjèèjì tàwọn tó kù lọ ẹsẹ̀ náà ni wọ́n ní wọ̀nà àná ọ̀sùbà ìjọ kan akínkan làwa náà sẹ́mi àwọn àwọn tí wọ́n máa búlé yẹn gbà míì náà ẹnìkan búlé ẹnìkejì àwọn gáàngì máa búlé ẹnìkan wọ́n ń sọ ńjọ́ pé kọ́ gáàngì làwa náà gẹ́gẹ́ bá wọn ti kóra wọn jọ skul tí wọ́n máa pera wọn ní court táwọn àkókò kóra wọn jọ tí wọ́n ní àwọn ẹlẹgbẹ́ báyìí àwọn ẹlẹgbẹ́ báyìí tí wọ́n máa wá dẹ́rù bá tí wọ́n máa búlé àwọn tó bá kù làwọn ọba ọmọ ìyá Yusuf náà ní wọ́n ní nánú ọ̀sùbà ọkùnrin làwọn náà ìnà àbáyọ láfi dọ̀là àlè mọ̀bí bàbá àwọ̀ ọ̀mọ tí ń ṣe nígbà wọn bẹ̀rẹ̀ búlì wọn ní okòtò ló Yusufa ẹ̀jẹ̀ apá Yusufu àwùjọ àwùwọ̀ ardan àbíkálọ̀ sọ́sọ́nà tó jìn yàkàlù lakum wájú àbíkùn bàbá yóò wà rántí yín gbà náà yóò rí tàwa tó kúrò gbà náà ẹ dákun kiri agbára sẹfọ Yusufu wọn gbé yìí gbà wọn sì tán lóko wọ́n lọ sọ sí kànga ìwà tí wọ́n wù yẹn náà búlì ní búlì wọ́n ṣe fún Yusufu ìbádàlá ọ̀rọ̀ búlì ti ń bọ̀ láti láyé láyé láyé láyé láyé láyé sẹ́ẹ̀rí gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ sí búlì pẹ̀lú eríṣiríṣi iye tí mo ní búlì pín wọn ẹ má retí pé ẹnìkan nu yín yóò bọ́ nínú ìyà ọdún ẹ̀yin tẹ́ ń búlì èèyàn lórí social media ẹ̀yin tẹ́ ń búlì àwọn èèyàn ní kọ́nà ẹ̀yin ọmọ iléèwé tẹ̀ ń búlẹ̀ ara yín ní sùkúù ní yunifásitì ayélujára torí pé ẹni tó kọ́ ṣe búlẹ̀ láyé ànábì jẹ́ ó yé wa pé gbogbo bí wọ́n ti ń pààyàn lórí ilẹ̀ bóun ní ọ̀kọ̀ọ̀kan pààyàn láyé yẹn gbogbo bí wọ́n bá ti wá ń pààyàn lérí ilẹ̀ yóò máa ní kọmíṣàn kó kọmíṣàn jẹ ẹbú tóbi lọ́lẹ̀ sẹ́ńgbọ́n lọ́kọ́ pààyàn ẹ bá pààyàn Tógò ẹ bá pààyàn Gánà tẹ́ bá pààyàn lẹ̀ lárúbáwá tẹ́ bá pàǹdù ìbò tó yẹ pé wọ́n pa bò náà ti pa ábílà ni tí wọ́n bá wá pín ẹ̀sẹ̀ ni wọ́n pa òun kábílà ó tún nípìn bẹ́ẹ̀ torí òun lọ́kọ́kọ́ pilẹ̀ ẹ̀búlé ká máa pààyàn bó ti rí náà bí wọn náà bá lọ́wọ́ sí búlẹ̀ kọ́dà kó ti pé ọba wọn invite ẹ̀ lásán ni wọ́n fi mú ọ kọ́dà tẹ́ ti lọ́wọ́ hálẹ́ mà kọ́dà kó ti pé ọba wọn fún wọn fún nọ́mbà rẹ̀ àbí kọ́ sọ pé ọ̀yá èmi ẹ bá ti sọ̀rọ̀ náà èmi ọ̀ máa kọ́mẹ̀ntì ká fi bá tiẹ̀ jẹ́ ẹ̀yẹ lọ sọ èmi ọ̀ máa wọ́n máa kọ kátàkátà lórí Facebook sẹ́ẹ̀rí gbogbo yìí pátá bí kábílà bí ó ti nípìn nínú ẹ̀sẹ̀ àwọn tí a bá pa tẹ́lifíṣẹ́ àlìkíyàmà ẹni tẹ́ ẹ bá bólì gbogbo ọ̀nà tí wọ́n náà bá ń gbà tọ́ ọmọ sí ọmọ jìyà ìdíjọ́ àlìkíyàmà ni ìbádàlá wọ́n búlì àwọn sàbí ànábì wọ́n búlì wọn wọ́n búlì wọn gbàtà ànábì dé Madina sallallahu ta'ala alayhi hmm. wa sallam ọwọ́ asòfin ọpàṣẹ pé kí àwọn èèyàn kí wọ́n máa yọ sàká kí wọ́n dẹ̀ máa ti sàrà làwọn tó jẹ́ lówó ńláńlá làwọn ọba kó owó rẹpẹtẹ agosojú ànábi ṣé ẹ máa ń táwọn mọ̀nàfíkì ọ̀sọ́ wọ́n bẹ̀rẹ̀ sí búlì ẹni tó kówó wáyé bó owó ti búlì ẹ̀ wọ́n ní ọ́ ah, kárí mi ní í ṣe ẹ dákun kí èèyàn ṣe nǹkan tó ní ọlọ́ọ̀ ká wá fẹ̀sùn kárí mi kan kí ni wọ́n ṣe fún wọn búlé náà ẹni tí ọba tó wá lówó tó bá mú ti ipa rẹ̀ ká wá wọ́n tún níbi wọ́n ti búlé òun náà wọ́n ní inna Allaha ta'ala ganiyyun an hadha ṣe ti wọ́n rí omi wá ní ọlọ́run lọ kọjá tó mú wá yìí ẹni tó kó ń tọ́pọ̀ wá wọ́n búlé ẹni tó mú tó kéré wá wọn bulẹ̀ ọlọ́run torí ẹ̀sọ́ àyàkálẹ̀ náà al-Qur'an ọlọ́ni alẹ́dínà yẹlmizuna mutawìcínà mina mọ́mìnì fi sọ́dàkọ́ ẹ̀ ẹ̀rọ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀gàn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀tẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ yìí mú sí ni fáwọn tó jẹ́ ni ọlọ́run nínú àwọn ni ọlọ́run sẹ́wọ̀n káwọn tí wọ́n lọ gbé sára kalẹ̀ wọ́n ni ọlọ́run ni wọ́n àwọn tí wọ́n ń ni wọ́n yẹlmizuna mutawìcínà tó ẹgbẹ́ àwọn tó ṣetán lọ́hùn wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n fi wọ́n ṣẹ̀ sí. walladina la yajiduna illa juhdahum àbáwọn tí wọn ò ní nǹkan lọ́wọ́ bí wọ́n ti mọ náà ni wọ́n ṣe ṣe fayazkharuna minhum ẹni ó gbé ntọ́pọ̀ kalẹ̀ wọ́n fi ṣe yẹ̀yẹ́ ẹni ó mú kékeré wá wọ́n fi ṣe yẹ̀yẹ́ fayazkharuna minhum àtìkíní àtìkẹjì ni wọ́n búlì wọn wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ ọba mi ni sakhira Allahu minhum èmi ọlọ́run ó padà yẹ̀yẹ́ àwọn náà gbogbo àwọn tó búlẹ̀ àwọn sábẹ́ èmi ọlọ́run ó padà yẹ̀yẹ́ wọn walahum adhabun alim tó bá wá dijọ́ àlìkìyàmà ìyẹ́ ẹlẹ́tẹ̀ lérò yóò tún jẹ́ tiwọn. Ibadallah mo sọ lẹ́ẹ̀kan ẹ má rò pé ká máa dẹ́rù kú báyàn nìkan ni wọ́n ń pè ní bólẹ̀ òun nìkan kọ́ gbogbo ntọ́ba ti jẹ́ nira fẹ́ni tẹ̀ ń ṣe fún tí ọ̀lẹ́tọ̀ ń tẹ̀ ń ṣe fún ẹ̀bùlẹ̀ ẹni o ẹ̀bùlẹ̀ ẹni o nínú bólè yìí òun ni kí ká ṣèyàn léṣe bí kí wọ́n mú ẹnìkan wọ kọ́nà kí wọ́n dáwọ́ kí wọ́n jọ náà èyí ń pọ̀ lára àwọn sítúdẹ̀ntì ṣé ẹ̀rọ wọn tí wọ́n náà wọ́n búlẹ̀ ẹ̀nu wọ́n dá lọ́gbẹ́ gan dé ìgbé tó bá bọ́m̀bì ọ̀sibítù wọn rù lọ bẹ́ẹ̀ náà làwọn àgbàlagbà náà ń ṣe bẹ́ẹ̀ fúnra wọn náà wọ́n kàn pámẹ́lẹ́ǹtì ọ̀rọ̀ búlì lérí àwọn ọmọ iléèwé ni gbogbo wà tó fi ń ṣe kàbẹ́nìkejì náà búlì ló ń ṣe nínú ọ̀rọ̀ búlì táwọn wíyì náà òun ni kí wọ́n bọ́ sérí social media kí wọ́n máa lọ bẹ nìkan ló kọjẹ́ wọ́n rojú ẹ̀ kò ní tó ra nǹkan bọ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀ gbogbo àwọn tí ń pẹ̀lẹ́ ọmọ àárí bí ẹni àbùkù gbogbo ibi tó ti níyì dé wọ́n fẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀tẹ́ máa bá a yìí lọ́wọ́ pọ̀ lọ́wọ́ àwọn afọ àdásùkú tá a wà yìí wọ́n ń búlẹ̀ ara wọn lórí ìṣiṣẹ́ ẹni ọlọ́run ìṣiṣẹ́ àfa ìran búlì kan náà lèyí náà inú rẹ búlì sẹ́ẹ̀rì kẹ́ bá a ti wà yìí nìṣẹ́ ṣebí kọ ó nílùú tẹ̀mí ti wá ó nílùú tí wọn ti wá amúgbàtí Islam ti sọ wádọ̀ kan náà a gbọ́dọ̀ fi ìlú bí ká sọ pé alágbájá ọmọ kóbókóbó ọmọ àgàsù sẹ́ẹ̀mọ ni àgàsù làwọn eléyìí a ààrẹ ìgbà kí ni ọba tó wá sí àwọn ààrẹ ìgbà ìjẹ̀bú kí lẹ́yìn rí tẹ́lẹ́ lọ́jẹ̀bú sẹ́ẹ̀rí gbogbo ọ̀rọ̀ yẹn náà arábúlì ni o arábúlì ni tí ó gbọ́dọ̀ máa jáde lẹ́nu mùsùlùmí tọ́lọ̀ sọ pé innamal mu'minuna ikhwa ọmọ yàrá lọ́pọ̀ yìí anabi wa Madina ńgbà tó wà Madina àwọn ará Róòmù ń bẹ pẹ̀lú ẹ àwọn ará Paris ń bẹ pẹ̀lú ẹ afáwọn àgbà afáwọn àgbà Abudar al-Gifari Abudar al-Gifari ó ní ẹrú kan ó wá sí sọ̀rọ̀ síjọ́ kan Abudar al ó sì ọ̀rọ̀ sọ síjọ́ kan Ànábì sọ fún pé Abudar al-Gifari fi kàlìjà ìlíjà àyìmọ̀kan ọ̀rọ̀ tèmi ní ìṣẹ́kù lára wọ̀ yìí kó o máa ṣe tààyìnrù èèyàn pẹ̀lú ìyá rẹ̀ ó fi ìyá rẹ̀ bú pé à ẹ̀ mọ̀yẹ́ ni sèmóbi dúdú yẹn ló bí nígbà bó dáa lè ṣe jọ náà àyíyára hu bí ó mẹ̀ ó fi ìyá rẹ̀ bú torí ìyá rẹ̀ dúdú ẹnìyẹn ó fi ìyá rẹ̀ bú torí pé dúdú nìyẹn nìyẹn ọwọ́ á fi ìyá yẹn bú anabiwa wa ń bẹ anabiwa ni Abu Dhali kí ló ń dẹ́wọ̀ yìí òun fi ìyá rẹ̀ gàn án òun fi ń bú

lọ́wọ́ àwọrú asọ́tọ̀ ọ̀wọ̀ fún ló múra fún bí wọn náà ti múra ẹjọ́ wọn bẹ̀ gẹ́gẹ́gbẹ́ ẹjọ́ wọn lọ kí ló bí yìí àbúdárẹ́ lè kìfà ni àṣìṣe tí mo ṣe kí n má padà dídì ẹ̀ mọ́ ni njẹ́ àṣìṣe wo ló ṣe ó lóun ti bú ẹnìkan tóun fi ya. rẹ̀ burí tànàbí wa sọ fún un pé ìnákàmùrò ń fi kàjà ìníyà èèyàn kan ní ọ ìwà kẹfẹ ní ọ̀tá lára ẹ̀ ó lóun tún àwẹ́ pọ̀n tún àwọ̀sọ tí ọ̀dà abẹ́lẹ̀ yìí tànàbí bá ń wíjọ ní nígbà tànàbí ọ̀wà parí ọ̀rọ̀ fún jọ ní wọ́n sọ fún pé ìnàmá kíní kan ikhwanukum khawalukum gbogbo àwọn tí bá ń bẹ lẹ́rú lábẹ́ yín ọ̀kan náà ni yóò fámìlì ni yóò ja'alahumullahu tahta aydikum ọlọ́run bá wọn wọ̀nyí ó fi wọ́n sábẹ̀ kápá yín ni ọlọ́run níbi wọn sọ fún ìjọ náà pé àtìmúhù mímọ irú ntẹ́yìn bá ń jẹ ní kó máa jẹ irú ntẹ́yìn bá ń mu ní kó máa mu irú aṣọ tẹ́ ẹ bá wọ̀ ní kó máa wọ̀ kọ́nà tẹ́ ẹ bá gbèsè lé wọn lọ́wọ́ etí pa wọn ò ní ká ẹ má gbélé wọn lọ́wọ́ tẹ́ ẹ bá wá gbélé wọn lọ́wọ́ ẹ̀rẹ̀ wọn lọ́wọ́ lérí ẹ̀ àbúdára ní láti jọ́ náà lòun ò ti jẹ́ kí ẹrú wọn lò sípò tó ń wà mọ́ ètò ìṣèjọ́ náà tó bí kíní yìí ó o ó bú ìbádàlá ẹ wo báwọn yẹn ti ń búra wọn lórí social media lé èèyàn tó ti níyì wọn ó sì já sọ yìí lára ẹ alápọ̀nlé wọn sọ lé yẹyẹyẹ ẹni ọlọ́run bó ń gbajúmọ̀ wọ́n da ọkọ̀ àlà sí gbajúmọ̀ rẹ̀ fa ẹlòmíì sá kò lè kò lè jáde sí ìdíkínú ma lẹ́lòmíì ọba sọ̀rọ̀ yọ máa gbọ̀n torí wọ́n ti búlì ẹ̀ lẹ́díkíní lẹ́sọ̀ mi díà wọ́n ti búlì ẹ̀ bẹ́ẹ̀ ìwà búlì yìí tí ẹ kálukú wá tẹ́wọ́ gbà á ẹ wá sí nítòsí mọ́ jìnnàjìnnà ẹni ẹ fẹ́ ṣe búlì fún ẹ mọ iye ẹni tí ẹ tẹ tẹ bá lọ́kọjá láyé ni ọkọjá pèsè rí ìdímú ọkọjá oṣooṣù ohun ìkó gbogbo ayé lẹ ti bá lọ́kọjẹ́ gbogbo ayé lẹ ti pè ní tí ọjẹ́ níwọ̀ tí Islam kọ̀ fún wa tó burú jù níbo ni wa Ibadallah. kẹ́ ẹ máa yẹ̀yẹ́ èèyàn tẹ́lẹ̀ ń ṣàwàdà arabu lè ní kódà kẹ́ fèé bú arabu tọ́ba gbọ́ tínú rẹ̀ ó ṣe kí ni tí ó ń bàjẹ́ arabu lè ní èmi ọ̀wá rẹ̀ sì kan nú ẹ̀sìn sánmà tọkọ bólè fọ́mọ èèyàn tójú Islam lọ ẹ lọ ní alukur'an ọba mi pé yà yọ alladhina amanu mọ̀ pẹ̀yìn ẹ jẹ́ múmi ní la yaskar qawmun min qawmin ẹnìkan ọ ìjọ kan ọ gbọ́dọ̀ fi ìjọ kan ṣẹ̀sìn ìjọ kan kò gbọ́dọ̀ fi ìjọ míì ṣe yẹ̀yẹ́ kó fi ṣẹ̀sìn àti ọlọ́run o ọlọ́run ní àṣà ayẹ̀kúnú khayran minhum ó ṣeé ṣe kó ṣe páwọn tẹ̀ ń búlì yẹn tẹ̀ ń fi ń tẹ̀ fi ṣe yẹ̀yẹ́ wọ́n lóore jẹ̀yìn gan tẹ̀ ń búlì wọn tẹ̀ fi wọ́n ṣe yẹ̀yẹ́ lọ ọba mi tún ní wala nisa'un min nisa' ẹ̀yin obìnrin náà ẹ gbọ́dọ̀ máa fira yín ṣẹ̀sín ẹ gbọ́dọ̀ máa búlẹ̀ ara yín ẹ gbọ́dọ̀ máa fira yín ṣe yẹ̀yẹ́ àṣà ayyakuna khayran minhunna kọ́dà ó ṣeéṣe kọjá sí pé àwọn tẹ̀yìn obìnrin yìí fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n ń yìí lọ gan ẹ máa gbọ́ ntọ́lọ̀ tóbi kún ọlọ́ni wala tẹlimizu anfusakum ẹ má yín mú léra yín má torí kéèyàn yín mú ẹ búlẹ̀ náà Arabole ni, ní ọlọ ẹni pé alágbẹ̀dẹ àwọn yẹn ti gbọ́n tó wí o ti ti fi ìbàdàn o ti fi nǹkan burúkú kọ́ sí ilẹ̀ o ti búlì ẹ̀ ìmúlò yín fa ẹlòmíràn máa ṣẹ́jú pàkópàkópàkó àwọn tí ń ṣẹ́jú sí ti gbọ́ yé Islam kọ́ gbogbo ẹ̀ ẹ̀ ń búlì ẹni yẹn náà ní wala talmizu anfusakum ẹ gbọ́dọ̀ máa yín mú síra yín ẹ gbọ́dọ̀ yín mú síra yín wala tanabazu. Bill alqab arabulin ló kọ téèyàn sọ rẹ tí bàbá rẹ òun ìyá rẹ sọ kẹsì lẹ́mọ sẹ́yìn pọ́pọ́ lẹ́yìn afáàná tó ní ẹ lẹ́ sẹ́yìn pọ́pọ́ yẹn náà ń ṣe ẹ lẹ́ sẹ́yìn báwọn jẹ́ ń lẹ́yìn ọ̀hún kí làwọn náà ń ṣe bulin ni wàlá tanabasu Bill alqab èèyàn gbọ́dọ̀ sọ̀yàn ló kọ tí ò jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń léèyàn ẹ̀yin náà ń ṣe búlì ni o ẹsẹ bólè ni o ó kọ tọlọhún ọsọ tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọsọ tóun gan ọyọnu sí láti jẹ ó kọ yẹn lẹ́nsọ̀ àwọn èèyàn ọlọ́ni bisal ismail fusuku baadal iman bẹ́ẹ̀ bá ti jẹ́ mọ́mì ni èwo ló kọ burúkú tẹ́ tó máa sọ èwo ló kọ burúkú tẹ́ fẹ́ máa sọ sẹ́mi àpékò tí mo kà yí kálẹ̀ yìí la yaskar kaumun min kaumin wala talmizu anfusakum wala tanabazu bil alqab gbogbo tí mo kàn bólè ní jẹ́ bólè ní jẹ́ ẹ wá gbọ́n tọ́lọ́ fi parí àyà nígbà tọ́lọ́ wọn parí ẹ̀ ọlọ́wọ́n ni wà man lam yatub ẹni bá ṣe àwọn àṣẹta wíyì tí ọ̀wá túbá ibi o ti bá ló kọjá kọ́ lọ́ tún ṣe ọ̀rọ̀ burúkú tó sọ sí jàmbá tó mú ọkọ́ làtọ̀ dẹ́rù bá tí n bá lọ dẹ́rù ọmọ gbàdádúgbò ó di kò lè rìn kọ́ yẹn kò fọkàbalẹ̀ mọ́ ọlọ́ni tẹ̀ bá padà bí kẹyẹ ba àwọn èèyàn ló kọjẹ kẹyẹ máa tẹrẹtì àwọn èèyàn kẹyẹ máa dún màhúrú màhúrú máwọn èèyàn kẹyẹ máa fa àwọn èèyàn sí yẹ̀yẹ́ tójú ọmọ tì wọn láwùjọ gbogbo ẹ̀yin tẹ́ bá dẹrú ẹ wò ọba mi ní tẹ́ bá lọ lè túbá fáwọlẹ ayíká homo lọọlì mún ó kọ yín lálábòsí alábòsí ni gbẹ̀yìn afáàtà ń sàbòsí ara yín ẹsẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹsẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o torí ìran búlì kan lè yí dẹyìn náà ń tẹ̀ ń sẹ́wọ̀n Ibadallah seri rìsọ́ọ̀tì kámsọ́ọ̀tì rẹ̀ ọ̀dà ẹ jẹ́ sáré ka díẹ̀ fún yín ẹni wọ́n bá ṣe búlè fún ya búlè ẹ̀ sẹ́rí wàhálà tí ọkọ̀ọ̀kọ̀ bá ní pé kò ní ní fọkànbalẹ̀ mọ́ ẹni wọ́n bá máa bú dáadáa ní social media tó bá gbọ́ bí wọ́n fi ń bù wọn tó gbé kínú dáadáa tí wọ́n èmi wọ́n ń bú báyìí al-adha fi nafs wọ́n da ọgbẹ́ sínú ọkàn rẹ̀ yóò fẹ́ jẹun kò ní lè jẹun wọ́n ò gbóúnjẹ fún yóò sì máa wò báyìí torí pé wọ́n ti ṣe búlè fún lórí social media wọ́n ṣe ní sùtánù ọkàn ká ní wọ́n bá tiẹ̀ sá lọ́gbẹ́ ara yóò lọ síbítù wọ́n bá rán ọgbẹ́ ọkàn ni wọ́n sá tí ò ní tábọ̀rọ̀ ẹ̀ sì bẹ̀rù ọlọ́run èyí tẹ̀ ń búlè àwọn yẹn lórí social media tẹ̀ ń da ọgbẹ́ sínú ọkàn wọn ẹ dákun ní abá dọ́gbẹ́ sọ́kàn rẹ̀ tọ́ba rọ́nà àbáyọ kí ni ó ṣe ẹ wá sí tán láwùjọ ń dàrú láwùjọ ń dàrú bí ẹ bá búrí ẹ lómi títí sẹ́mọ̀ àwọn kan bẹ tó ṣe pé jẹ́ bá fẹ́ bọ̀ ọjà wọ́n wàá máa mọ́nítọ̀ rẹ láti ṣe búlì ńlá fún ọ bí kí wọ́n máa mọ́nítọ̀ fóònù rẹ kí wọ́n nẹ́tíwọ́ọ̀kù bí tó ń kọ́ sí i kí wọ́n nẹtiwọ́ọ̀kù bí tó ti ń wẹ̀ kí kámẹ́rà máa rìkọ́dù rẹ̀ òhò kí wọ́n nẹtiwọ́ọ̀kù ibi tó ti ń ṣe business wọ́n dẹ̀yẹ̀ sí ọwọ́ ọbẹ̀ búlí yẹn tí ẹ bá máa gbé kíní ẹ jáde tí ẹ bá máa sọ́sọ́ lóṣooṣo mídíà ẹnì yẹn ò ní nílò ní méjì kọ́ lọ parẹ́ lọ bákan lọ pokùnso àbí kọ́ lọ gbóògùn jẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn ni pé pé láwùjọ lágbájá mu sniper wọ́n búlì ẹni o búlì ń bí o pé ìtìjú kàkà kí n tijú kí n sì máa làlìkí àmà kí wọ́n máa bóun lọ́sẹ̀ sí i kí wọ́n ló kú pé mi ju wọ́n lọ́sẹ̀ sí lọ àwọn èèyàn wa para wọn wọ́n hàkì ara wọn tó sì pé yìí tẹ̀ ń búlì wọn náà ẹni contribution tó lágbá inú bó ti lọ kókó so ara àwọn resort tí búlì ti ń dálẹ̀ ọmọ tí wọ́n bá búlì ẹ̀ ní sùkúù tó ti láwọn gáǹgì kẹjẹ máa ń búlì ẹ̀ tí ìyá rẹ̀ bá ní ọwọ́ lọ léwu yóò ní mi ò lọ tó bá yẹ kó meke ni táwọn meke ẹgbẹ́ rẹ̀ ń búlì ẹnu kíláàsì bílẹ̀ bá ti mọ́ tí ìyá rẹ̀ ń wẹ̀ fún ọmọ yẹn ó dẹ̀ máa sunkún ìyá wa gbèsè e mọ́tò tó bá fẹ́ bọ́lẹ̀ tí ọmọ wọ kíláàsì lọ yọ àwọn tàdí yọ àwọn tàdí torí àwọn tí ń búlì ẹ̀ nínú kíláàsì mo fẹ́ bí yín léèrè sọmọ tí wọ́n búlé tó yẹ pé tí máa ń lọ léèwé yóò sunkún lọ tóbi ọmọ pé búlé ní lé níléèwé tí wọ́n bá ti ń wẹ̀ skul fún lọ́wọ́ ti wà nínú ìbànújẹ́ torí àwọn ti búlé kíláàsì sẹ́rọ ọmọ òun ni ọmọ wé sẹ́rọ ọmọ òun fẹ́ etí à ń pín kíláàsì gan sọléyè ara rìsọ́ọ̀tì tí búlé ń sẹnu ni ẹlòmíì torí kí wọ́n ti ṣe búlé fún un tọ́ba fẹ́ lò dé yóò máa béèrè pé sẹ́lágbájá ń bọ̀ tó ló ní mọ̀ pé yóò ṣe búlẹ̀ fún olójú abu ó yẹ yẹ olójú abu ẹ máa fi ní agbájá wà èmi náà lọ́mọ yóò tọ́jú ọmọlúwàbí ẹ̀ kò ní àtẹ́ǹdì tó ló ti mọ̀ pé àwọn tí ń bẹ́ńbẹ́ wọn àwọn tí ó búlẹ̀ òun ni ṣé pẹ̀lú àwọn náà ṣé wàá rí ilẹ̀ ń ṣe fún yẹn inú rìsọ́ọ̀tì tíbúlẹ̀ máa bí nínú ilé gẹ́gẹ́gẹ́gẹ́ tí bàbá àti ìyá bá ń búlé ọmọ wọn tẹ́ ẹ̀ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́ ọmọ yín sọ̀rọ̀ nulẹ̀ orí ẹ̀ ò pé ní kọ́mọ tó sọ̀rọ̀ ẹ̀ ti dìgbàjúrú gbà sẹ́rí ìpayà yẹn tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí búlé ẹ̀ nulẹ̀ yóò sọ ọmọ yẹn di ọmọ tí ọmọ wu àwọn wákàtí yìí gan fi wù nínú ẹni kọ́ máa lọ jìnnà jẹ nínú ẹni kọ́ máa gbé owó bàbá rẹ̀ nínú ẹni kọ́ máa gbé owó ìyá rẹ̀ sẹ́rí búlì tẹ́ ń búlì ẹ̀ tó ní bùkátà kò lè sọ pé dáàdì ẹ fún mi lówó kò lè pé mọ́mí mo fẹ́ jẹran ẹ kóun sọ kí mọ́mí lù kóun sọ kí dáàdì ké mọ́ kóun sọ kí mọ́mí gbá òun létí yóò wá lọ hùwà kù wa jalè yẹn tán tí a bá wá bí ntójú olè lọ́wọ́ agùn yóò máa parọ́ yóò máa parọ́ tí a bá ní kọ́ wá sí pé yóò lóun sí pé kò sí ntó débi àwọn wàjáku tójú bólè lọ majority ọmọ ní high institution bully lọ sanwó dẹni tí mo gbó tí ó wọ pé ah fún wọn wá ní nínú ọgbà mọ́ni ah bóun bá ti fa gbóyó ní ìsìnwó ọkàn máa lo wọn ò ní rí tàwọn tí ń bù wúrò wọn ń fèfè kófin sèrè àwọn lẹ́sìn rìsọ́ọ̀tì bully láwùjọ kọ́dà bó jẹ́ nínú ilé rẹ kọ́dà bó jẹ́ ìwọ ìyàwó rẹ ìwọ láàrin àwọn ọmọ rẹ bully ò ní mú kan rè kankan kò lè mú jáde ìbádàlá ṣe mọ̀ pé gbogbo ń tà ń pè ní búlì yìí pátápátá tààrà tí a bá ṣe fún yẹn yọ dọ̀gbẹ́ tẹ̀mí lọ́wọ́ lágbára jù tí a bá ti dá ọgbẹ́ sí yẹn lẹ́mìí ẹ̀rẹ́ lomi tí ọmọ mi gúlé gúlé gúlé kíní kan ń bà lẹ́rù nínú wọn ti búlì ẹ̀mí kan ẹlòmíì ọ̀kan jòkó ẹ̀yọ́ kan máa ronú yọmọ làágùn àwọn tó búlì ẹ̀ ló tún rántí tí a bá ní kálómi ọ̀ lọ́bì kan yóò lọ́wọ́ lọ́wọ́ àwọn rìsọ́ọ̀tì wọ̀nyí ń bà tèèyàn kọ̀ọ̀kan jẹ́ ìwọ́n ń bà tàwùjọ jẹ́ lódindi ìwọ́n ń sẹni tí ò yẹ kó dé èèyàn jagunjagun tí a bá bẹ̀rẹ̀ sí búlí ẹ̀ èèyàn jagunjagun náà padà ìwọ́tẹ̀lì ìmán ìwọ́tẹ̀lì ìmán gbogbo ọ̀nà kọ̀nà tí ń bá tẹ̀ ń bá ń gbà tẹ̀ ń fi ń ba ẹ̀mí èèyàn jẹ́ tẹ̀ ń kó jayaba tẹ̀ ń kó sí wàhálà tẹ̀ ìjọ gbádùn ayé rẹ̀ bó lè lọ́kọ̀ jẹ́ o gbogbo ẹ̀ pátápátá wà ní islam ò fọwọ́ sí anabi ò sì mú wéré ilẹ̀ anabi ní bò estu ní ùtẹ́ mímẹ́ makarim al-akhlaq wọ́n gbé mi dìde kí n wá kọ̀mpilìtì gbogbo wárí ni ṣé mùsùlùmí tí wọ́n ń ṣe búni sọ́wọ́ jẹ́ mùsùlùmí gidi ẹ gbọ́n tá anabi wí ni anabi ní alimusilimu ẹni tá a pè mùsùlùmí gidi man salima li muslimuna min lisanihi wa lẹ́ni tí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ bọ́ níbi ahọ́n rẹ̀ àtọwọ́ rẹ̀ nǹkan méjì tẹ̀bi ṣe búlì náà wọn ná wọn sì fẹ́ ẹnu bá tiẹ̀ jẹ́ wọn fẹ́nu halẹ̀ mọ́ wọn ké mọ́ wọn dẹ́rùbà anabi ni mùsùlùmí gidi mọ́nsẹ̀límọ̀ ni mùsùlùmúnà òun lẹ́ni táwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ bọ́ mílísánì yìí níbi ọ̀rọ̀ tí ń sọ wọ́yẹ́dì yìí kọ́fọ́wọ́ rẹ̀ ṣe mùsùlùmí sùtá. ẹ dákun sẹ́mi àgbẹ̀tùmọ̀ ẹni pé ìsìláàmù rẹ ò pé tó bá hùwà ìsìláàmù rẹ ò pé èyí sì ṣe mùsùlùmí gidi kọ́ ọ máa fẹ́ nu bàtà àwọn èèyàn jẹ́ kọ́ ọ máa hùwà sáwọn èèyàn kẹ́ rí ọkẹ́rù máa bà wọ́n kọ́ ọ máa káwọn èèyàn láyà sókè kọ́ ọ máa fi wọ́n sẹ̀sí ìtumọ̀ ẹni pé èsì mùsùlùmí Allahu azza islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'daka a'da ad-din wansurna nahnu ibadaka al-muwahhidin amina ya rabbal alamin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 àwọn sẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ orí tẹ̀ ń sọ iṣẹ́ tó bá kú díẹ̀ káàtó ọlọ́wọ́n bá yín tó sí. wayaghfir lakum dhunubakum ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá sì ọlọ́wọ́n fèrè jẹ wa man yuti illaha wa rasulahu gbogbo ẹni bá tẹ̀lé tọ́lọ̀ sọ ń tẹ̀lé tà nàbì faqad baza fawzan azima ibadallah ẹ̀yin òbí. àwọn ọmọ yín wọn gbọdọ̀ wà nínú àwọn tí ọmọ ìwọ ọkọ kò yẹ kó o dẹni tí ọmọ ṣe bú nínú ilé fúyàwó ìwọ ìyàwó náà gbọ́dọ̀ máa wù abúlé fọ́kọ bẹ́ẹ̀ lẹ gbọ́dọ̀ máa wù abúlé fáwọn ọmọ tẹ́ bí ṣé ẹ wá rí ẹ̀yin tẹ́ ń bímọ ẹ gbọ́ dáadáa kẹ ẹ tírẹ́nì ọmọ yín lérí kọ́mọ̀ níwà jẹgẹjẹgẹ lọ́wọ́ ọ̀ràn yẹn yín ni o torí gbogbo àwọn ọmọ tí wọ́n bílẹ̀ ara wọn yìí náà bàbá kan ló bí wọn o ìyá kan ló bí wọn o àwọn èèyàn tí wọ́n ń ṣe jẹ́gẹ́jẹ́gẹ́ yìí náà inú ilé kan wọ́n ti jáde o ẹbí kan ló pòròdúsì wọn o ọlọ́run sọ́nà ọ̀rọ̀ pé ẹ̀rọ lẹ́dí náà àmàlà onímọ̀pẹ̀ yín mọ́mìnì kú àǹfọ̀sàkún wà á rí ikùn náà ẹ sọ́ra yín àti mọ̀lẹ́bí yín kò bí náà lọ́hùn wàkúndùn anẹ́sù wọlé ìjàrà táàbà kó náà ń jọ àlìkìyàmà èèyàn àtúkúta láàmà fi kó ẹ tọ́jú àwọn ọmọ yín kí wọ́n má yẹn tí wọ́n máa búlẹ̀ àwọn èèyàn káàkiri ẹ̀yin òbí ni ń bá wí ẹ̀yin olùtọ́mọ ni ń bá wí ẹ̀yin ẹ àwọn ọmọ ọlọ́mọ tira tẹ̀ ń tọ́jú wọn ni ń bá wí ẹ má jẹ́ wọn máa hu abúlé tí a bá hu abúlé ẹ̀yin ọlọ́wọ́ bi anabi wa muhammad ó ní kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo yín lẹni tẹ̀ ń darí á wàá bi yín léèrè bẹ́ẹ̀ ti darí ń ta ni ẹ máa darí àfáà ti ń sọ pé ẹ máa lẹ̀ wọ́n ẹ máa ń ṣe ẹ máa bú wọn sóun náà dárí àwọn èèyàn dáadáa nù tíṣà tí sọ ti ń kọ́ ọmọ pé tó bá lù ú padà sóun dárí àwọn èèyàn dáadáa nù wọ́n jẹ́ nìkan chance yẹ o sóun dárí àwọn èèyàn dáadáa nù ń kọ́ wọn níwà tí wọ́n bá mọ̀ wà wọn táwọn padà fi sàwọn èèyàn láburú ta kullukum ra'in wa kullukum mas'ulun o ra'iyati ó jẹ́ mọ̀nàmí àkọ́kọ́ mọ̀nàmí ẹlẹ́ẹ̀kejì sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ mi ti rí ìwọ ò rí bẹ́ẹ̀ bí ìwọ ti rí eléyìí náà rí bẹ́ẹ̀ èyí táwọn ń pè láìda yìí lọ́dọ̀ àwọn kan wọ́n ń kọ́ ọmọ lákínní. bàbá mi ń bẹ tí ń kọ́ ọmọ níwàkiwà ńlé ìyá mi ń bẹ ìwàkiwà ní kọ́mọ ọmọ mi ò já ìkò dídì dẹni tí ń búlì àwọn èèyàn ọ̀dọ̀ bàbá rẹ̀ ló ti kọ́sẹ̀ búlì torí gbogbo àwọn ọmọ sí bàbá rẹ̀ yìí máa gbá wọn létí ṣeré ni ó ní dáàdi létí lánàá ah dáàdi lu mọ́mí ẹ̀mí mọ́mí fẹ́ bọ́ lálẹ́ àná ọmọ náà rí tí bàbá òun gba dírẹ́fà létí tí ń kú ti sẹ́lẹ̀ tí ọmọ yẹn ń rí bí ìyá rẹ̀ bá sọ kàtàkàtà kó gbajúgbò yẹ ọmọ yẹn náà wá rò bí bàbá òun ti ń ṣe yẹn ìfẹ́ rẹ̀ ni tóun náà bá dé tàyíwá tí ọmọ wò ni. tọ́ àwọn tó rí báwọn náà àjọ ń gbà àwùjọ ni ọmọ táwọn náà bí pẹ̀lú ọmọ wa náà wọ́n ń pàdé léèwé ẹ láti kọ́ àwọn ọmọ yẹn lẹ́kọ̀ọ́ bí wọ́n ti máa fèsì irú challenges yẹn ẹ gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ yẹn lẹ́kọ̀ọ́ irú challenges àwọn tí ń búlì yẹn tó bá ṣẹlẹ̀ sí wọn báwo ni wọ́n ti wọ́n ti dáhùn fún báwo ni wọ́n ti dáàbò bó ti wọ́n dáhùn fún tí kinní yẹn ò ní sọ àwọn náà dọmọkọ́mọ tí wọ́n sì ní wàkíwá eléyìí bẹ́ẹ̀ ni sunan anabi wa Muhammad anabi kan Madina ìyàwó rẹ̀ yá wa Aisha radiyallahu ta'ala anha ń gbẹlẹgbẹrẹ wọn sàbí kọ̀ọ̀kan wà ń bẹ làwọn Yahudi bá dé wọn wá búlì ànábì wọn ṣe búlì bá ànábì gbogbo ti dẹ́bu wọn ní asáàmù alayka ya Rasulullah asáàmù alẹ́ tí wọn bá ní ewu sam èpè sam ó bàjẹ́ fún ọ èyí tí ó fi wá ní asàlámù àléka yàrá wọn wà ní asàmù àléka káyé rí ó bàjẹ́ ẹlẹ́nu ẹni tó ní káyé rí ó bàjẹ́ kí ló ṣe fẹ́ nìyẹn ó búlé ẹni yẹn ó búlé ẹnu anabi ó sì dáhùn anabi ni wa aleikum yàwá ẹ̀ṣà òkè à wa aleikum lẹ́wọ̀ aleikum asàmù wà láàdà ìyàwó àyíṣà fẹsẹ̀ bẹ́ẹ̀ wọ alaykumu sáàmù wà láàdà irú ń tẹni ọba anabi nínú àbúrò yọ bẹ yìí náà kódà Ọlọ́run tún láàánà yín anabi wa kò sí sí ìyàwó àyíṣà pé ó lè tó ń fún wọn lẹ́sìn bẹ́yẹn ìyàwó àyíṣà ni awalam tasma ma qalu ṣé wà anabi ọ̀gbọ́n tí wọ́n fi fún ọ ni anabi ní sẹ́yìn mo sọ fún wa alaykum ti tán ó anabi wa sọ fún ìyàwó àyíṣà jọ́nà pé. Aisha ó bínú púpọ̀ nígbà wọn ní àsáàmù fún mi èmi náà ní wá alẹ́ ikùn kọ́dà sáàmù ò jáde lẹ́nu tèmi mo kàn sọ pé kọ́bẹ̀ yìí náà èpè gan ò jáde lẹ́nu tèmi ní tí mo kàn sọ fún wọn ni pé wá alẹ́ ikùn kọ́bẹ̀ yìí náà àmọ́ yìí tí wọ́n sẹ́ yìí ti pọ̀jù wà alẹ́ ikùn sáàmù wọ̀ dáadáa ìyàwó ayélujára ni wọ́n yẹ ká máa bú ẹ bẹ́ẹ̀ ni ànábì ni àá yabunata sidik ọmọ abakari sidik inna laha yuhibbu rifaqa fil amri kulli inna laha yuhibbu rifaqa fil amri kulli gbogbo nǹkan ọlọ́run fẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní gbogbo ọ̀rọ̀ ọlọ́run fẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi kíni ó ti sọ fún mi pé tí wọ́n bá bú ẹ má fún wọn lé sí i yọ́ọ́ máa rí ọmọ bẹ́ẹ̀ pé mùsùlùmí wọn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni mùsùlùmí sì máa dànù ni wọ́n tó ń sọ pé tí wọ́n bá gbọ́ létí yọ̀bẹ sí wọn tá ànábì kọ́ létí lára yàwá Aisha ni ọkọ̀ létí lára rẹ̀ yóò ẹ jẹ́ ó yí àwọn ọmọ yín pé àwọn èèyàn bú bẹ́ ń ta wa idha khatabahumul jahiluna qalu salama báwọn èèyàn bú yín bá sọ̀rọ̀ sí ẹ fi wọn lẹ̀ wọ́n jẹ́ wọn máa lọ ẹ má jẹ́ kí wèrè ó di méjì ẹ má jẹ́ kí èèyàn ó di méjì ẹ má sọ ọmọ yín di ẹni tí ọmọ ìtàlẹ́tì aburú tó ń lò fi wá di aláburú èèyàn ìbádàlá ìbádàlá sẹ́rí bàbá tó bímọ ìyá tó bímọ ẹ gbọ́dọ̀ máa ọmọ yín jòkó kọ́mọdé ni tí ọmọ búlẹ̀ àwọn èèyàn káàkiri ẹ máa kọ́ lẹ́kọ̀ọ́ wa rẹ mùsùlùmí bíi ti sè ni ìwà tí mùsùlùmí wúre ìwà tí mùsùlùmí wúre ẹ máa kọ́ lẹ́kọ̀ọ́ ẹ ní bùkátà sí ẹ ní bùkátà sí sẹ́ẹ̀rí tẹ́ ẹ bá ká àwọn ọmọ yín tẹ́ ẹ bá kó àwọn ọmọ yín wọ́n ó rò pé dáadáa làwọn tí ẹ ń búlẹ̀ sí di búlẹ̀ wọn ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ẹ wá jẹ́ yí àwọn ọmọ yín pé gbogbo tí ọba kílíà sí yẹn mẹ́ta sí tí wọn bá ń bú yẹn bá kan tẹ́yìn ọba rí tí ń bú sí ẹ dákẹ́ tí ẹ bá ń sọ̀rọ̀ nìkan láì dáa ẹ dìde kó omi wọ́n ti sọ mùsùlùmí máa ń níwàárẹ̀ ni ẹjọ́ yí àwọn ọmọ tẹ́ ẹ bá bí bẹ́ẹ̀ ẹ wà nábì wa Muhammad nígbà tí ọmọ bá wa tá à ń tẹ̀lé sọ̀rọ̀ ó ní iyyakum wa tann ọ̀dọ̀ wọn yóò ẹ má máa rọ̀rọ̀ kúrò sáwọn èèyàn kẹ́ni àbí ọdún lọ wọ́n lọ bára wọn sùn ni. ẹ ẹ níbi ń lọ ni bàtà yẹn ò sáìsì ẹ wọn ni máa ń jalè bóyá ó jìyàn náà nìyẹn owó orí kbs ò sí ń yọ bọ́ọ̀lù ẹ̀lẹ́kọ̀ọ́ kan wọn ló lè ní ó jí bàtà wọn sójú ẹ ló fi jí sọ ọ̀ka ọmọ tí ń ṣe sìn ọ̀ka ọmọ fi ti ń jalè ìyá wà dọ́nù ẹ má rò kúrò pẹ̀lú àwọn èèyàn má fa iná dọ́nà akédàbọ̀lì hadi ọ̀pọ̀lọpọ̀ mòrò mòrò mòrò irọ́ ní jásígbẹ́yìn ẹlòmíì ti ń sọ lóko kókó ganu ẹ̀sìn wọ́n ń rorùkùrù pẹ̀lú ẹ̀ngbà mi ẹnìyẹn òwú ayé wọ́n dẹ̀ sọ lóko tí ò jẹ pẹ̀lú àníyàn wọn tí ò sí kínní tí ò dáa anabi wa ń fún wa sallallahu ta'ala alayhi wa sallama ń sọ fún wa pé wala tahassasu ẹ má sọ̀tẹlẹ̀múyẹ́ àwọn èèyàn káàkiri kẹ́ ẹ má sọ̀tẹlẹ̀múyẹ́ wẹ́kí kẹ́ ẹ má wọ́lá ìfi wọn káàkiri anabi ní wàlá tànẹ́jẹ̀sù ẹ má máa sọ̀rọ̀ wọn lẹ́yìn kẹ́ ẹ má bà wọ́n lọ́kọ jẹ́ wàlá tàhásádù ẹ̀yin mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ mọ́ lára ara yín wàlá tàbàkàdù ẹ má bìbínú bára yín ẹ má bìbínú bára yín lò wàlá tàdàbàrù ẹ má ṣe mítínì ọ̀tẹ̀ ẹ má ṣe mítínì ọ̀tẹ̀ ẹ kí lágbájá àti bàtì ẹ̀jẹ̀ lágbájá ló kùtà náà ọ̀gán àfihàn ju lágbájá ara ẹ̀ ti balẹ̀ á náà ọ̀gán làkàsígbè ìbára táwọn kan ń sinú tànàbí ni wà látàdábàrú ẹ má ṣe mítìnì ọ̀tẹ̀ ẹ má lára àwọn èèyàn ẹ má máa wá kọ́rọ̀ àwọn èèyàn ẹ má máa ṣètọ́ pípẹ́ àwọn èèyàn ànábì wa kìlọ̀ gbogbo ẹ̀ pátápátá fún àwa mùsùlùmí ó wá ní wàkúnú ìbádàlọ́hì ìhùwànà gbogbo yẹn jẹ́rú ọlọ́run kẹ́ máa sọ́mọ ẹ̀yà sórí bẹ́ẹ̀ lẹ́nu yojúmọ́ làwọn ọmọ ẹ̀yà ń kọjú sọ́mọ ẹ̀yà ká tó pọ́ bàkan àwọn ọmọ ẹ̀yà kan ti fínísì ara wọn ìwà tẹ̀ ń wù yẹ iná nìyí bẹ́ẹ̀ bá jó tẹ̀ ń jó tán ẹ̀ jòrò àyín náà bẹ́ẹ̀ bá búlì àwọn èèyàn náà ẹ̀ padà búlì ara yín náà kì í ṣe wẹ̀sì anabi ni wà kúnú ibadallahi ikhwana gbogbo yẹn jẹ́rìí ọlọ́run ẹ̀ máa sọ ma ya ibadallah àwọn nǹkan yìí ní pé àwọn èèyàn nílọ bí kálukú lọ sí àtúnṣe rẹ̀ sẹ́rí gbogbo ẹnikẹ́ni arákùnrin kan lọ́ba nàbí alihakimu ní sàbúrú lọ́gbà ní sìn yẹn wá kó sì lọ́la bíà ọlọ́ba nàbí ya Rasulullah bá sọ ní mìíràn ká ó ní wòjí sí ọlọ́run iṣẹ́ wo ní ṣe tí fi wà ní Janna lẹ́yìn tí mo bá jẹ́ mùmínì anabi ni a nítorí tó bẹ̀ tó bá jẹ́ mùmínì tán òun ni kọ́ ọ máa sáwọn èèyàn ya Rasulullah irú wa ni kí n máa wù alábìnrin tó bá lówó jáwọn èèyàn máa jàǹfà nínú àsìkí tọ́lọ̀ fún ọ. ó ní ya Rasulullah tí ìbá wa lówó tí wọ́n fi jàǹfà yàrá mi kọ́ anábì níbẹ̀ ni máa sọ̀rọ̀ rí lẹ́nu ọmọ pàṣẹ rí ọmọ hùwà rí. ó ní ìbá wa láwọn èèyàn tí máa pàṣẹ fún tí máa bá sọ̀rọ̀ ọkọ tí torí yóò ṣe anábì níbẹ̀ ni kò sí láì fi wá gbìyànjú kọjá sí pa burú kan tọ̀dọ̀ rẹ jáde sẹ́nìkan kọjá sí pa burú kan ti ọ̀dọ̀ rẹ sẹ́yìn pé túmọ̀ ẹni pé wọ́n bulẹ̀ àwọn èèyàn má hàn wọ́n lé mà má sọ̀rọ̀ sí wọn má bà wọn lóko jẹ́ má mú wọn ọkọ náà kó gun ní nǹkan bulẹ̀ gbogbo ẹ̀. ọwọ́ bí anabi gbé tọ̀ tó wáyé pé yóò nìkan lòun lè ṣe òun orí nǹkan mi ṣẹ́jú kókó tọ́ anabi ni wọ́n gbà o lọ́wọ́ mú báyìí tí wọ́n fi mú ọ dénú àlìjẹ́nà wọ́n máa mú ọ làlìjẹ́nà báyìí nínú rìwáyà mi anabi lé mi ní mú ọ lọ́wọ́ tájọ wà àlìjẹ́nà ṣé ṣé àlìjẹ́nà lè tẹ̀yìn ṣe káàkiri sílẹ̀ jẹ́ nílé ìbádàlá ẹ̀já túnra wá sí ẹ̀já ṣàtúnṣe ẹ̀já pa àwọn èèyàn ló kọjá mọ́ ẹ má jà búlẹ̀ àwọn èèyàn mọ́ ẹ má jà ká àwọn èèyàn sínú páyà mọ́ ẹ má jà sàwọn èèyàn ló kọ tí wọ́n torí oníkọ́ torí àlìkíyàmá wà ní níparí ọkùtúbà mi táàfi wá gbénu dúró báyìí ìjọ àlàrúbá bíi aago mọ́kànlá ọkọjáde àbí kan wọ́n gba kọ́ọ̀lù láti ìlú Ìlọrin ìkan nínú àwọn àfa súnà ńlọrin tó jẹ́ hafidu kitabillah ọ̀hálù kùránì ó sì jáde ní Madina ó stọ́dì béèyàn ti ka kùránì báwa méèyàn kalẹ̀ nínú ẹni tó lè ka kùránì tí ó yànjú ilẹ̀ Yorùbá kò lè wọ nọ́mbà wọ́n ń pè ní asheikh abdulhayi nakiri ó jáde láyé alámàkífìrí làwọn wàhámù wà á fi wà fọ́ọ̀nìmù wà á kírímù nàṣúlàmù wà wá sẹ́yìn madìkálàmù wà nàkìhì mìnà dùnúbi wọ́n kàtáyà kàmá abiyad mìnà dẹ́nẹ̀s. ni mo ti gbọ́ yóò tán èmi náà mọ̀ pé sóòrùn lára tèmi náà tààrà lọ́rin ní sọ àṣẹ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tèmi náà jáde láyé ìkan nínú àwọn ọmọ ìyá wa ní Daaru Naim yìí à ń pè ní Ummu Salim àwọn míì à pè ní Ummu Sofiya àwọn míì à pè ní Mrs Salman kò sẹ́nì kankan tí ń jóbìn ní Daaru yìí tí ọmọ ìyá náà látàrí mẹ́yẹ ọdún bí ọkọ bá lọ ṣiṣẹ́ ní sàlẹ̀ kó ibi ní ó ti kejì mọ́ tọ́ lọ ṣiṣẹ́ sàlẹ̀ kó kọ̀yàyà ní lọ ní títí mọ́ bá fi bọ́ fún dárú kò ní lọ ní. báńtí ń wúyì náà èmi ni mo kírun sí ìyá sẹ́líìmù la níjẹta ọkọ rẹ bẹ jí bàbá yìí ọkọ òun fún wa jí bàbá yìí. ẹni bá rántí ní wa ta ṣe ní Radisson Blue Hotel níkẹjà ìyá yẹn lọ sáàfù gbogbo wa gbogbo àwọn obìnrin wọn á hàn lóúnjẹ àwọn obìnrin lé lọ́wọ́ òun lọ wá ní kí kálukú ọlọ jòkó òun lọ wá sàpò jẹ kálukú bí mo ti ń sọ yìí àmì ìlà gbọ́ kú sí.